الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن والاه فالسلام عليكم ورحمة الله وبركاته أدعوك فالله أسكسك فالنبي محمد صلى الله عليه وسلم كاتك كلابا كلابا عليه وصحابه أتلقى عمزة رئيسي قصي تدوفي الدين أجيسا akí gbogbo wa ní kí ọlá ìkí ọlá ìkítà máa fi kíra alìjọba alkiyama pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a tún máa tẹ̀síwájú ní ìrọ̀lẹ́ òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run níbi suratul A'raf bákan náà ó ti fẹ́ máa lọ sí ọwọ́ parí díẹ̀díẹ̀ báyìí ní àná àdé àyà 171 ṣùgbọ́n a rọra mẹ́nu bà one seventy one yẹn léni díẹ̀ látara pé one seventy láládé lánàá láti one seventy one yìí a máa dé one seventy eight pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ba léni nígbà tí ọlọ́run bọba lè kẹ́ra sọ báyìí pé a'udhu billahi minash shaitanir rajim wa idh nataqna al-jabala fawqahum ka'annahu dhullatun wa dhannu annahu waqi'un bihim. خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذنية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلحث أو تتركه يلحث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون ساء مثل القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون alhamdulillahi rabbil alamin ní àná àṣàlàyé àyà 171 yìí ṣùgbọ́n ká tó tún sọ ọlọ́run bọ́ba lẹ́kọ̀ọ́ á sọ pé wàá ìnà taquna al-jabala fawqahum ìtumọ̀ nàtẹ́kùnà òun náà ni rọ̀fàànà rọ̀fàànà ìjẹbàlà nígbà tí àwọ ọlọ́run ọba ta gbé òkè tó ta gbé lé wọn lórí pàápàá jùlọ gẹ́gẹ́ bọ́lá ọba ìṣọ́nà ayé mi pé wọ̀rọ̀ fà àná fáwọ́kọ̀ homo tó rọ bìbì sàkíhìm àwọn ọlọ́wọ́n ọba a gbé òkè túrù lé wọn lórí pẹ̀lú ìsàdéhùn wọn tí wọ́n bá wọ ọlọ́wọ́n ọba sí ọ̀fà àti olè màláìka tó fọ́kọ̀ òṣèhìm afáàmì kẹsì sọ pé àwọn màláìka ni wọ́n gbé sórí àwọn bani Israel ọ̀fà àná fáwọ́kọ̀ homo tó rọ kọ́sìmù ọmọ àbí àyùbí ọgbà àtọ̀dọ̀ sẹ́yìn ìbínú jùbẹ́rù sẹ́yìn ìbínú jùbẹ́rù gba àtọ̀dọ̀ abdullahi ibn abbas pé thumma sáárọ̀ bihi musa aleyhi salam ilal ardi al-muqaddasa musa ọba ọba ní sọ ilà ìdè orílẹ̀ abiyini wà á kọ́dà lẹ́lùwà ba'da ma sakata anhu al-ghadab ó sì gbá wàhálà rẹ̀ mú lẹ́yìn ìgbà tí ìbínú ti lọ wà amarahum billadhi amara Allahu an yablugahum ó sì pa láti ẹ̀hún tí ń bẹ́ẹ̀ nu tíra náà tí ń bẹnu tákàdá náà ìmútọ́lọ́run bá ní kó mú dógóńgó mínàlì wa zọ́ọ̀if nínú àwọn nǹkan tí ó yẹ kó ṣètò pẹ̀lú ẹ̀ pàṣákò láti alẹ́ yìí ọ̀rọ̀ yìí wá nira fún wọn ó le fún wọn wàá bá wò áyòkè rò bí wọ́n sì kọ̀ jálẹ̀ láti mọ ọ̀rọ̀ náà ṣe àtàní lẹ́tẹ̀kìláhù ìjábàlẹ̀ fáwọ́kọ̀hùn báyìí ni ọlọ́run bàbá lẹ́kẹ̀ẹ́rá ló sì gbé òkè tó lè wọn lórí ká ánà tó là ọwọ́ á dà gẹ́gẹ́ bíi ká ní ọlọ́run bọba lẹ́kẹ́ọ́lá ó gbé lé wọn lórí léyìí tó yẹ pé agbára wọn sì nílé ká ọ̀fà àti olùmọ̀láyíkà tó fọ́kọ̀ rò ó sì hìm ọlọ́run bá ní kí àwọn màláíkà ó gbé lé wọn lórí ọ̀dọ́nù annahu waqi'un bihim àwọn náà wá mọ̀mọ̀ dájú pé ha ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ láwọn lórí ọlọ́run wa ní kódò má atainakum biquwwa ń ta fẹ́ ṣe ni pé ń ta torí ẹ̀ ṣe léyìí òun náà ni pé ẹgbámú o ohun tá a fún yẹn gbá mú pẹ̀lú ọwọ́ tó le wàásù kòrò máa fi kẹ́ẹ̀sì jẹ́ nìkan sí pé ohun tí ń bẹnu àlùwáhù yẹn ẹ̀rẹ́ tí ohun tí ń bẹ́ẹ̀ wò làálẹ̀kùn tẹ̀tẹ̀kù kẹ́ẹ̀lẹ́ bá jẹ́ kan náà tí ó payọ̀ ọlọ́run ọlọ́run wá sọ níbi ayà tẹ̀lé wípé wàyí dé àkọ́dà rọ́bùkà nígbà tí ọlọ́run ọba rẹ̀ ànẹ́bì ti ń mú mímbà ní àdàmá lọ́dọ̀ ọmọ ànẹ́bì àdàmà ní tòhórihìm láti ọrùn wọn durriyatahum àwọn àrọ́mọdọ́mọ wọn látọ̀run ànẹ́bì ádámà wà ṣèhádà ọmọlá anfusihim wọ́n sì jẹ́rìí fún ẹ̀mí ara wọn pé ọlọ́run sọ fún wọn pé alastu bi rabbikum sẹ́mi ọlọ́run ọba ṣé ń ṣe olùrẹ́ yín ni ọlùbalà kìí wá jẹ́ olùrẹ́ yín ni wọ́n ní pé olùrẹ́ wa lọ jẹ́ bàlà ṣẹ̀hídìnà ajẹ́rìsì à ń tẹ̀kú olù yawm al-qiyama wọn sọ̀rọ̀sà dédé rí bẹ́ẹ̀ o kí wọ́n má bàa pé allah tẹ̀kú olù yawm al-qiyama kí wọ́n má bàa sọ́jọ́ wíra jọ pé inna kunna an hadha ghafilin pípa wà sí gbàgbé eléyìí àṣọ bẹ́ẹ̀ òun ló jẹ́ kí ọlọ́run bọ́ máa bí wọ́n ànábì wa muhammad sallallahu alaihi wasallam fẹ́rẹ́ bọ́lá ọba sọ fún wa nínú àyà kan pé fàákìmí wajhaka lid-dini hanifa ẹ̀sìn ọlọ́run ọba èrè ànábì gbé dúró fitratallahi allati fatara an-nasa 'alayha eléyìí ni ojú pọ̀nà tọ́lọ́run bá fi àwọn èèyàn sí àdámọ́ tọ́lọ́run bá fa àwọn èèyàn sí rẹ̀ ó la tabdila li khalqillah ọ̀sẹ̀ tó lè yí ọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run ọba kó torípa fáàmù kẹsẹ̀ wọ́n ṣàlàyé pé ọlọ́run bọ́ba lẹ́kẹ́ọ́lá istakhraja dhurriyyata bani adama min aslabihim shahidina ala anfusihim nígbà tí ọlọ́run bá mú àwọn àrọmọdọ́mọ ànẹ́bí ádámọ̀ láti ìbàdí wọn wọ́n jẹ́rìí fúnra ara wọn pé ọlọ́run ọba lólórí àwọn òṣèlú kápá wọn wàá náà wò láhìlá ìláhò wọ́n sì jẹ́rìí pẹ́kọ̀ sẹ́ni tíjọ sí tọ́sí lódodo àfohùn gẹ́gẹ́ bọ́lọ́run bá ti sọ fún wa níbi àyàtà sọ lẹ́ẹ̀kẹ́ pé fa akimi wájì àkàlẹ̀ díìnì hanifa eré ànẹ́bì bí ẹ̀sìn ọlọ́run ọba dó fitratallahi láti fatarọ̀ nẹ́ẹ̀sà àléhà so eléyìí ni àdámọ́ tá a dá ọmọ èèyàn sí pé kí wọ́n ṣe ẹ̀sìn Islam látẹ̀bìdé ìlànà kọ́lékìlá kò sí ìyípo fún ẹ̀dá ọlọ́run nínú sọ Bukhari àti Muslim nabi Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé ọ̀rọ̀ kan tí àfa àbúrò ọgbà lọ rẹ̀ àbúrò rẹ̀ sọ pé ń sọ ọlọ́run sọ pé kullu mauludin yuladu ala al-fitra ẹ rí gbogbo ọmọ nabi Adamu la dá pẹ̀lú o àdámọ́ pé kí wọ́n ṣe Islam fa abawahu ṣùgbọ́n òbí wọn méjèèjì òbí ọmọ nabi Adamu méjèèjì yuhawidanihi àwọn ni wọ́n máa ń sọ ọ́ di jíù wayunasiranihi wọ́n sì lè sọ ọ́ di christian wayumajisanihi wọ́n sì lè sọ ọ́ dabọ́nẹ́ àtàwọn ẹlẹ́sìn míì àlẹ́bí kẹ́mọ́ àwọn èèyàn wá lápẹẹrẹ káàmọ̀ tù lẹ́dọ̀ ẹlẹ́báhíyémá gẹ́gẹ́ bó ti jẹ́ pé tá a bá ṣe máa ń bí ewúrẹ́ tá a dá lẹ́nu tó ṣe pé kò ní ní nǹkan ká ọ wà lọ́wọ́ bóbì bá ṣe rèé ní ó sì dìtánù bí ó sì lè ayé nínú sọ̀yí muslim àfàwà ìyáàdì múnahìmá ó ní pé anábíà muhammad salasa ń sọ pé ẹ̀kúrò lọ ọlọ́run ọba ń sọ báyìí pé inni khalaqtu ibadi hunafa mo dá àwọn ẹrúsìn mi lẹ́nu tí wọ́n mọ̀ pẹ́yẹngẹ́dá fàjà àti homo shayatin àwọn èṣù ló wá bá wọn o fàjìtàlá àti hom àndínihim àwọn gbọ́n kú lórí ẹ̀sìn wọn wàhálà mọ́tì àléhìm wọ́n wá sí ilé wọ̀ fún wọn ma ahlaltu lahum ìhun tí mo ṣe lẹ́tọ̀ fún wọn eléyìí ni ìgbìyànjú tíṣà ìtọ́ọ̀nù tíṣà ń gbìyànjú fá lórí ọmọ ànẹ́bí adam kọ́lọ̀n kó má fún sí lórí tiwa o ṣèitọ́n àtàwọn ẹgbẹ́ rẹ̀ wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tí wọ́n ń da ọmọ ànẹ́bí adam láàmú gbogbo làwọn sì fẹ́ sin ọmọ ànẹ́bí adam lọ́nà kó lójú ọ̀nà ọlọ́run afáwa anẹ́sọ̀mọ́ malik wọ́n sàlàyé fún akóńsí ọlọ́run bá sọ pé yuqalu li rajulin min ahli an-nar yawm al-qiyamah wọ́n máa sọ fún ẹ̀dá nínú àwọn tí wọ́n wọ níjọba al-qiyamah pé àrọ̀ àyíta ọ̀wá ni law kana laka ma 'ala al-ardi min shay'in tó bá ipò bá rí ẹnìkẹ́ nínú àwọn tó wà lórílẹ̀ tó wá fẹ́ fi jà rọkọ má wọ̀nẹ́ ọ̀yẹ̀kú wọn ní pẹ́lú ọgbọ́n máa sùn pé kọ̀dẹ̀ ọ̀rọ̀ tù mí nǹkan àhùwà nàmì ń dáàlẹ́ ṣùgbọ́n mo ti wá gbé bọ̀ ohun tó kéré sílẹ̀ yìí tó fúyẹ́ sílẹ̀ yìí kọ̀dẹ̀ àkọ́sùtò àlẹ́ ìkàfì ìdọ́rẹ̀ àdámà mo ti mọ lọ́rùn ànẹ́bí àdámà Allah tún ṣe kàbí ṣe ìyà pé mo kẹ̀gbé fún ọ kọ wá sí láì nẹ́ni pé sábà mọ̀ orun papọ̀ mímì ọlọ́run fa abáyìí ó sì kọjálẹ̀ ìlà à ń tún ṣe kàbí bí kò sí pé oníwọ̀ọ́sà mọ̀rún papọ̀ mọ́ mi náà ó ṣe bẹ́ẹ̀ lójú ọwọ́ náà lónìí o ọ̀rọ̀ yìí ń bẹ nínú Sahih Bukhari àti Muslim àwọn àdìsí ń jẹ́ ká mọ bọ́lọ̀wọ̀n ọba ò ṣe jẹ́ alábòsí fún ẹrúsìn ẹrúsìn rẹ̀ bákan nínú tírímìdì nínú tẹ̀síìrì rẹ̀ nínú tẹ̀síìrì rẹ̀ nínú tẹ̀síìrì nínú tìtàbù tẹ̀síìrì rẹ̀ ááyà yìí ááyà táǹtó yìí ó lábò rẹ̀ sọ pé ó ń sọ ọlọ́run sọ pé lámọ̀ ọ̀kọ́lápọ̀ lọ́wọ́ àdàmá nígbàtí ọlọ́run bá dà nẹ́bí wa ádámà mọ́sàá zọ́rọ̀ hù ọba fọwọ́ pa ọrùn rẹ̀ ọ̀sákọ̀tọ̀ mìíràn yìí ọba bọ́ ló gbé rẹ̀ kúlà nẹ́sìmà so kúlù nẹ́sìmà tì ó wà kọ̀ lẹ́kọ̀ọ́ ha gbogbo kíkà kọ̀ọ̀kan tọ́lọ́run fẹ́ dá ní dòrò ìyá tì ní àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ló bọ́ lẹ́yìn ànẹ́bí ádámà o ilẹ̀ àyà omi kìyàmà àwọn ìdá fẹ́ dá lára rẹ̀ tó fi jẹ́ òwìlà ọ̀jáàlá báyìí na àìníyí kúlẹ̀ ìnsáni mínú hum wà sọ ọlọ́run bá wá ṣe kọ́ wà láàrin ojú méjèèjì ọmọ èdè ní ọmọ ànẹ́bí ádámà wà sọ mínú ìrí kàkẹ́ nínú mọ́lẹ̀ tó mọ àrọ́dọ̀ hum alá ádámà ọlọ́run wá gbé àwọn ó àwọn ènìyàn sọ́dọ̀ ádámà ayé ọwọ́ ádámà pé ọlọ́run mi wọ́n ní àwọn eléyìí àwùlà ìdòdì àwọn eléyìí làwọn àrọ́mọdọ́mọ ádámù rí nínú wọn fa àjẹbàhù wà bí ìṣù mọ́ báyìí o yìí ó ṣe é léèmọ̀ ohun tí ń bẹ láàrin ojú rẹ̀ méjèèjì yìí kọ́ọ́là ayé ọ̀rọ̀ ọ̀nì háàdà ó wá ní pé ọlọ́run ta lé léyìí kọ́ọ́là háàdà rọ́júlù min áàkìlì umam eléyìí ni arákùnrin nínú àwọn òpin àwọn tí wọ́n wà á ní nínú àwọn àrọ́mọdọ́mọ láhù wọ́n ní kó kọ̀ọ̀rọ̀ máa wọ́n ládùn wá sọ pé rẹ̀ ọlọ́run ọba mi wọ̀ká mú jàrálítà umrahu ọmọ ọdún mélòó ló ṣe é ó lò lórílẹ̀ ayé náà ọ̀ọ́dà sì tí ọlọ́run bá sọ pé ọgọ́ta ọdún lè ọ̀ọ́dà ayé rẹ̀ ọlọ́run ọba mi ọ̀kọ́dé wà sana mo ti yọ̀ǹda fún nínú ọjọ́ orí èmi ogójì láàárín years já àhó malakul maut báyìí ni malakul maut ti wá bá kọ́ọ̀lù ó sọ báyìí pé àwa lámú yẹ́bùkọ̀ mẹ́nu ó mórí àrùbà òun rẹ̀ sánà wọn ládàmọ̀ sọ fún malakul maut pé àti àwakùn náà ọjọ́ orí mi ni pé ń tù lo years ni kọ́ọ̀lù awalam tó tí ha ibnaka dawud sọ wá sí fún ọmọ rẹ dáwúdà ni pé kó lo ogójì ọdún yẹn kọ́ọ̀lù wọn ní báyìí lọ sí sọ pé fàjáhàdà ádámù ànẹ́bì sọ pé ah ádámù sàríyàn jiyàn fàjá àdásìtò dòdò ìjátòkò bẹ́ẹ̀ náà àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà sàríyàn jiyàn o ọ̀nẹ́ sí ádámù ádámù gbàgbé ọ̀nẹ́ sí yàtò dòdò ìjátòkò àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà gbàgbé o ọ̀kọ́tì ádámù ádámù sàṣìṣe o fọ̀kọ́tì àti dòdò ìjátòkò àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà sàṣìṣe àfáà tí ó sọ pé hadal hadith hasan sahih hadith yìí ọlọ́lá àfíà ó sì dáa tó jẹ́ pé àfa àbúrò ọ̀rọ̀ gbà wá látọ̀dà níbi àṣẹlọ́m àfa wa hakim náà ìgbà nùsẹ̀ dáàkì rẹ̀ lórí májẹ̀mú shelter mọ́ muslim mọ́ muslim gbà ní ṣe wá àdìsí afáfẹ́jọ́ yẹ wa pé àdìsí tó ní àlàáfíà ni. bákan náà àwọn àdìsí míì wá ti ń sọ fún wa nípa bí ọlọ́run bọba lẹ́kẹ́ọ́lá bó ṣe mú ní ìbàdí ànábì adam àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tó sì ṣèyàtọ̀ wọn láàrin àwọn tí ó wà jẹ́nà àtàwọn tí ó wọná ọlọ́run bá wá sẹ̀ sọ báyìí pé wà ṣèhádà humala ń fún sí him àwọn awáyé káwọn náà jẹ́rìí fúnra wọn wípé ọlọ́run sọ fún ọgbà lásìtòbẹ̀ rọ́bì kan tí ń wá solùre yín ni tí ń solúwa yín ni kọ́ọ̀lù bala níbẹ̀ ni olúwa wa lọ jẹ́ o ayé àwùjẹ́dà hum ṣàhìdí nàbí dálíkà kọ ìlú nàláwù hálà wọ̀kọ́ọ́lá wọ̀ ṣàhádà tààrọ̀ tàǹtẹ̀kùn bìlẹ̀kọ́wù ọlọ́run ọba ń bi wọ́n lójúkorojú báyìí tó sì jẹ́ pé ìjẹ́rìí ó lè jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ yẹ́bọ́lọ́run báyìí sọ náà yá mi pé kọ́ọ́lù ṣẹ̀yìndínà làǹfùsínà tí wọ́n ń sọ pé kọ́ọ́lù lọ́bẹ̀rẹ̀ rẹ̀ táwọn sì ń sọ pa jẹ́rìí lórí ẹ̀mí ara wa bàmí ṣe yẹ pé alalihal condition ní sọ pé wọ́n jẹ́rìí gẹ́gẹ́ bí aya mi tó sọ pé máa kàn lè mùsùlùmí náà yá mùrú masajidallah ọ̀sẹ̀ tó fún àwọn ọ̀sẹ̀ bọ́ ó jẹ́ pé àwọn ni wọ́n máa wá lo ilé ọlọ́run ọba lọ ṣàhìdínà ala anfusihim bilkufur táwọn náà sì ti jẹ́rìí síra wọn pé kèfèrí làwọn yẹn ni pé hálù wọn wọn ti mọ̀ pé kèfèrí làwọn wọn máa jẹ́ nǹkan tí wọ́n máa lo ilé ọlọ́run kò ṣẹ̀tọ́ fún wọn nínú ọ̀rọ̀ míì wàyín náà wà ládàá àdékalà ṣèhìdẹ sọ̀rọ̀ pé tó lè jẹ́ kọ̀ ìlú òun pé wọ́n tó lè jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ báwọn náà sì jẹ́rìí sí i ìmí sì lè wá níbi èrè so èmi sì lè wá pẹ̀lú ṣíṣí ọ̀rọ̀ táàkùn mi kó lè máa ṣàtòmọ́ a sì fún ní gbogbo nǹkan tó yẹ pé ẹ béèrè fún ilhal almuhim wọ́n jẹ́rìí lórí ohun tọ́lọ́run bá ṣe fún wọn ìyẹ̀kúnà hujjata alayhi kó lè bá jẹ́rìí takò wọ́n ìkbá wàsó àṣírá bíi káàfún fi òjòdè ọwọ́ pánàbí àmọ́sà àṣírá fún wa nírò pé a jẹ́rìí nǹkan nígbà wà lọ́dọ̀ ọlọ́run tóótọ́ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ o ó túmọ̀ sí pé ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ torí pé tá a jẹ́rìí bẹ́ẹ̀ tẹ́ ọlọ́run bá ní pé à ń tẹ̀kú ló áì lè á ńlá tẹ̀kú ló yá ọmọdé kì yá máa kẹ má bàa máa kì pé iná ní àdá áì á ní tàwí lórí ìmọ̀ ọlọ́run a ti gbàgbé bẹ́ẹ̀ mọ̀ kẹ má bàa máa wí tẹ̀kú ló tàbí kẹ má sọ pé àwọn bàbá wa àwọn ni wọ́n mógún papọ̀ mọ́ lọ́wọ́n ọba min qabilu síwájú tiwa wa kunna dhurriyyatan min ba'dihim àrọ́mọdọ́mọlà wá jẹ́ lẹ́yìn wa o àfàtòlékùnà bima fa'ala al-mubtilun sírí ọlọ́run bọ́ wa pàrọ̀ wá òun ni pẹ̀lú ohun tí àwọn tí wọ́n jẹ́ aṣáájú wa tí wọ́n jẹ́ aláṣejù tí wọ́n ti ṣe lọ. ọ̀kẹ́tàlíkà ló fà sílò lè àyà ọlọ́run bá ní pé báyìí làwọn ọlọ́run bá ṣe láti máa ṣàlàyé àwọn àrísàmì wa o ọ̀là aláhùn yọ ìjọun káwọn yóò lè bá sẹ́rí ní o wọ́n lè bá sẹ́rí ní o àfẹ́jíkẹ́ni kẹ̀kẹ́ ọwọ́ náà o kéèyàn owó ká gbogbo èèyàn wà lùjẹ́nà ní o láàfin ṣàlàyé ọ̀rọ̀ yìí o pẹ́yìn náà lẹ́ti jẹ́rìí pé ọlọ́run ọba lẹ́sìn o ọlọ́run ọba lẹ́sìn o àwọn ọmọ èdè ènìyàn ti sọ ọbẹ̀ fọlọ́run tó jẹ́ pọ́lọ́run bò ní jẹ́ lábòsíṣẹ́ ní kàkà lẹ́yìn ìgbà náà ọlọ́run wá fẹ́ mú ìtàn tuntun lọ nínú àwọn tó ṣe pé ọlọ́run ọba gbáyé lé lọ́wọ́ ṣùgbọ́n wọ́n padà jàǹbá lọ́wọ́n ọba wọ́n jà bẹ́ẹ̀ ní ara wọn tó jẹ́ pé wọ́n náà padà rí ọlọ́run padà sí wọ́n sì bọ́ sí bo ọlọ́run bá ní pé wọ́n tún àlẹ́ ìhìm pé ànẹ́bì ké fún wọn nẹ́bà alẹ́dì àtàìnáhù àyàtínà nẹ́bà àbìmọ́nà kọbàrọ̀ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ẹni ta fún ní àrísàmì wa tansala kọmínà ṣùgbọ́n david kò bẹ́ẹ̀ ta ló ń tọ̀hún àwọn àṣàlàyé ẹ̀fọ́ wa fàtìbá àwọn ṣètọ́ọ̀nù ó wá di pé ṣàìtọ́nù ó bẹ̀rẹ̀ sí tẹ̀lé kí àfáàní mílẹ̀ gbọ̀wé ó wá di nínú àwọn tẹ́ pé ó tayé ẹnu àlà wọ́n ní pé arákùnrin kẹni min bani Israel nínú àwọn ọmọ bani Israel yuqalu lahu Baliyam ibnu Ba'ura Baliyam ọmọ Ba'ura Ba'ura àwọn máa ń pè ní Baliyam ọmọ Ba'ura Baliyam ọmọ Ba'ura yìí àríṣèmọ̀ ni nínú àwọn ọmọlẹ́yìn ànẹ́bì Musa ní alẹ́ sàlátù ànẹ́bì Musa gbé dìde wípé kọjá nìkan sí pé yọ ma lọ sí wáàsí fún àwọn aráàlú mọ́díyàní àwọn míì sọ pé arákùnrin kan lu Yemen ni wọ́n polúkọ ẹ̀ ní Baliam atahu lọ́wọ́ ọlọ́run bá fún láwọn rẹ̀ ṣùgbọ́n padà gbé e sẹ́gbẹ́ kan mọ́lìkì ọmọdé náà ó ní pé wọ́n ní ó ní pé nínú àwọn olùmọ̀ bani israel ni ọ̀kánà mùjáàbù dáwà ọ̀kánà mùjáàbà dáwàtì ọlọ́run ọba fún un ní kákó pé ọlọ́run kọ́lọ́run ọba dá lóhùn ìkọ̀dìmọ́nà òun fi ṣẹ̀dá èdè wọ́n máa ń tì síwájú nígbà tí ìṣòro bá dé bàásà òwú nàbí ọlọ́ọ̀ ìmọ̀sá rẹ̀ sàdáwì ilà málìkì bàdíyàn ànábì mọ́sá rẹ̀ sí ọba mádíyàn èdè òun ìlọlọ́ọ̀hì kọ́lọ̀ pé sójú ọ̀nà ọlọ́run fàkùtà àhù báyìí ni ọba mọ́díyà nìyí ọba yìí ọba yìí lẹ́dàkọ wà àtọ́ ọ̀hún ó fún láwọn ẹ̀bùn ọ̀tábà àdínàhù báyìí ni bálíàmù ti tẹ̀lé ọba àlú mọ́díyà ọ̀táwọ̀ kàdínà Musa alayhi salam ó sì fi ẹ̀sìn ànẹ́bì Musa lẹ̀ ó fi ẹ̀sìn ànẹ́bì Musa lẹ̀ eléyìí ni bí afa abdulhamid náà báyìí ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ àti àwọn míì àwọn míì afa abdulhamid náà báyìí sọ pé ó kọ ẹ̀ bálíàmù ọmọ bá ẹ̀rù tí kìí ṣe bàrọ̀ pé bá ẹ̀ yíyóò torí ọ jẹ́ bá ẹ̀ bàrọ̀ àtàmọ̀pọ̀ kọ ẹnìyẹn ni baliam baliam yìí ọ jẹ́ nìkan tó ṣe pé ọlọ́run bọ́ba adékọ́lá ó gbógo fún ọgbọ́lá fún ó fún ní ipò ó fún ní agbára kéèyàn ó pe ọlọ́run kọ́lọ́run bó sì dá ẹ̀ lóhùn ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà ọlọ́run bá fún ní ismullahi akbar àwọn ọkọ̀ tó tóbi ismullahi a'dham àwọn ọkọ̀ ọlọ́run ọba tó ṣe pé tí ẹ̀bá ìṣe pé ọlọ́run ọba àjà ọlọ́run ọba a máa dáhùn ṣùgbọ́n ó ti wá rí ọlọ́run bá fóun ní nǹkan yìí musa rìn sí àwọn ará jẹ̀bàrín àwọn aráàlú jẹ̀bàrín ọmọ márùn àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ orin sí wọn nígbà tó yẹ lọ́ọ́ bá wọn ó jẹ́ pé musa ó padà wá bá wọn pẹ̀lú ogun báyìí ni wọ́n sì lọ́ọ́ bá bálíàmù lẹ́yìn ìgbà tí wọ́n ti kú ní nǹkan tán pèsè ní bàbá abẹ́lọ́wọ̀n ọba lórí Musa báyìí àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ ó sì ní kò wò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣíṣe tó ṣe wọ́n padà rí pẹ́pọ̀ ògbówó mọ́ ayé bọ́ fóun ọ̀run bọ́ fóun gbogbo bó ti yẹ kó wọn máa ṣàdúrà yìí tóun fẹ́ máa ṣépèlé àwọn Musa àtàwọn ọjọ́ rẹ̀ àdúrà ní tẹnu rẹ̀ jáde sí àwọn Musa nígbà tí èpè sì ń tẹnu rẹ̀ jáde sára àlù Madian àwọn aráàlú Madian ké èpè lọ́wọ́n wá ni ó ní kí èyí ṣe agbára mi ohun tí mo fẹ́ sọ mo kàn rí pé ọ̀tọ̀ ni mo ti jáde lẹ́nu mi ni ah baliam ti wá rí i pé lásìkò yìí o àlẹ́ án ó ti lọ fóun dáhàbàtì mí ni lẹ́ án àdúnyà wàlẹ̀ àkhírà òkú ti rí fáyé ti lọ ọ̀run náà ti lọ àwọn tí wọ́n kẹ́bù fóun ni wọ́n rí fáwọn òun lépè yìí ọ̀dà nẹ́bì musa tó jẹ́ kó wọn ságbà lọ́ọ̀tún ṣe lọ mọ́ ọ̀làmúyẹ́bùkọ́ ìlàlẹ̀ mọ́kiri ọ̀lẹ́hẹ́yìlá ó rí i pé kò sọ́nà àbáyọ kankan mọ́ sí ìgbé pé kóun ó dé ti lọ ọ wá sọ fún wọn pé a tó bá jẹ́ bẹ́ẹ̀ jámọ́lú ní sáà ẹ kó àwọn obìnrin jáde ẹrẹ wa wọn wàá tọ̀ òun ní sílà kí ẹ sì fún ọ ní ọjà tí wọ́n máa tà tó máa ṣàlò òun náà ilẹ̀ askar bá ti wá gbé ọjà lé wọn lórí ẹjọ́ ó gbé lọ àwọn tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ogun lẹ́yìn Musa wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n gbé ọjà lé wọn lórí fàlá tẹ́mìnà mọ́ràtà nẹ́sàá min rajulin àrọ́ọ̀dáha ẹ sì sọ fún ẹni obìnrin yòówù pé kò gbọ́dọ̀ kọ́ fún ọkùnrin yòówù tó bá ti fi ìṣekúṣe lọ nínú wọn fa'innahum in zana rajulun minhum wahidu kafaltumuhum tó bẹ́ẹ̀ di pé ẹnìkan nú wọn péré ó bẹ́ẹ̀ ti ṣàgbèrè ọ̀kan ẹ ti gbá wọn múnú o àwọn aráàlú mọ́díánù gbọ́ ọ̀rọ̀ yìí tí bá lé yìí fún wọn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n gbé ọjà lé àwọn obìnrin ibẹ̀ lórí pé kí wọ́n gbé lọ àwọn ọmọ ogun lẹ́yìn Musa tó sì jẹ́ pé arábìnrin kan wá gbé ọjà nínú àwọn kànáàní yìí ó gbé lọ bá arákùnrin kan náà kànáàní yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ tí orúkọ arábìnrin yẹn jẹ́ kásíbà ibnatu suwari rasi umati kásíbà ọmọ suwari olórí àwọn ọjọ́ rẹ̀ ni ọlọ́ọ̀bá arákùnrin kẹta ní àwọn ọ̀dọ́ máa wà ní israel wọ́n rẹ̀ ní zamri bunu shalom eh, zamri bunu zalom olórí àwọn síbítì ni pé pé wọ́n jẹ́ samuel bunu yakubu bunu isaac bunu ibrahim alayhi salam ọmọ ọmọdọ́mọ yakubu ọmọ isaac ọmọ ibrahim ọmọ ibrahim anabi ibrahim alayhi salatu salam ni ṣùgbọ́n gbà tí arákùnrin yìí rí arábìnrin yìí ó ṣe é léèmọ̀ ó sì dìde lọ́ọ́ bá a ó sì jẹ́ nìkan tó yẹ ìdílé lọ lọ́ba ọgbà ó sì mú sọ pé ọba ṣeun tó ó o níwàá bèrè ṣeun tó jẹ báyìí ló ṣe mú wọlé ó sì bá a ṣe àgbèrè báyìí lọ́lọ́run bá fàáṣà lọ́wọ́ azọ̀jẹ́lẹ̀ tọ̀ òun nẹ̀ fi bani Israel báyìí ní àjàkálẹ̀ àrùn tó sì bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láàrin àwọn bani Israel lọ́jọ́ náà nígbà náà àjàkálẹ̀ àrùn yìí bẹ́ ṣẹlẹ̀ láàrin ọbẹ̀ sí mú wọn káàkiri ọbẹ̀ sí mú wọn káàkiri débi pé nínú ìtàn wọ́n ṣàlàyé pé àwọn tó kú nínú wọn sẹ̀bẹ̀wọ́n ní alifan wọ́n tó seventy thousand àwọn míì sọ àwọn tó sọ ọ̀rọ̀ tó kéré jù wọ́n ní pé ìṣirò ní alifan twenty thousand ni wọ́n fi ń sá àtìlẹ́yìn ha láàrin àsìkò péré lọ́wọ́ ọ̀sán ni wọ́n máa fi kú àwọn tó jẹ́ seventy thousand ọ̀rọ̀ tó kéré jù náà ni pé àwọn míì sọ pé twenty thousand èyí yóò torí ọ látara àgbèrè táwọn ọmọlẹ́yìn Musa ṣe Musa bẹ̀lẹ̀ ọ̀hún ọlọ́run bá sì bá wọn mọ́ àjàkálẹ̀ ọ̀hún kó àjàkálẹ̀ ọ̀rọ̀ ọ̀hún kó ọwọ́ ajé kí ọlọ́run bọba lẹ́kẹ́lá ó padà bínú sí Baliam látara ìwọ̀n tó ṣe yìí látara aburú tó ṣe yìí lọ́lọ́run bá fi wọ́n sọ fún wa nínú àyà yìí pé watlu alayhim naba alladhi atainahu ayatina eré ànábì kà fún ọ àlàyé nípa ẹni tó ṣe pa fún ní àrísàmì wa tó sì wá sansalakha minha ó sìn ín lò ó sin àrísàmì yìí ó sìn ín lò púpọ̀ lọ́dọ̀ ó fàwọ̀ ọlọ́run ó sìn ín lò fàtìbá àwọn ṣèitọ́n èṣù rẹ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀lé bàkánà mínẹ́lì gọ̀ọ̀wé ó sì wà nínú ẹni tó yẹ pé ó padà di ẹni tó padà tẹ̀rì nínú àwọn aláṣejù lọ́wà wọlá òṣì iná dára fa anáhùn tó bá wà ọlọ́run bá ní àbá sì mú ọkàn yìí kó wọ̀lá kí ní àkùnlẹ̀dà yìí lálẹ́ àbù ṣùgbọ́n bá àjọ jẹ́ nìkan tó ṣe pé a kòlàdà ìlàlẹ̀ àbúdé a fún a ṣàdánwò fún nípa pé kọ́ máa bẹ lórí ilẹ̀ lọ nípa ohun tó ṣe láburú yìí débi pé ọlọ́run ọba ó ṣe ọ̀rọ̀ rẹ̀ lẹ́ni tó ṣe pé wọ̀tábà àwa àhò ọ ń tẹ̀lé ìfẹ́ ẹnu ìfẹ́ gbádùn tó sì jẹ́ nìkan tó ṣe pé kò tẹ̀lé ààyà ọlọ́run ọba mọ́ ọ̀tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ ọ̀fà tọ́lọ́run bọba rẹ̀ ká sọ pé fàmọ́sálùhù àpèjúwe rẹ̀ o kàmọ́sálù kẹlìbì níṣẹ́ ló dà gẹ́gẹ́ bí àpèjúwe ajá o in tahmilu alayhi yalhat bẹ̀ bá gbé ajá yóò máa ṣe a ó tatrukuhu yalhat bẹ́ẹ̀ tún fílẹ̀ náà yóò máa ṣe bẹ́ẹ̀ láti dá láti ṣe bálíàmù ọmọ bàárọ̀ bálíàmù ọmọ bàárọ̀ yìí bá a ṣe ṣe bí àpèjúwe ajá ni wọ́n ní lọ́nà wo àwọn olùmọ̀sọ ọ̀nà oríṣiríṣi pé nínú ọ̀nà tó yẹ pé ọ̀rọ̀ rẹ̀ jẹ́ òun náà ni pé Baliam ó wá di ẹni tó ṣe pé àwọn rẹ̀ yọ síta àwọn ní ọ̀wọ́lé mọ́ bí wọ́n bá gbé yọ jẹ́ nìkẹ́ tí wọ́n máa dún bí ajá ni bí wọ́n tún fi yọ máa ṣe bí ajá náà ni bẹ́ẹ̀ náà ni ti ń ṣe nígbà tí àwọn olùmọ̀ míì wọ́n ṣàlàyé nípa pé ìtumọ̀ ọ̀rọ̀ yìí òun náà ni pé àpèjúwe rẹ̀ òun náà àpèjúwe rẹ̀ òun ni àpèjúwe ajá níbi ọ̀rọ̀ tó bá sọ bó ṣàdúà bó pèpè lọ síbi ìgbàgbọ́ bí ó pèpè lọ síbi ìgbàgbọ́ ọ̀rọ̀ rẹ̀ kò nítumọ̀ kankan ìyẹnipéjú kan náà iná lọ̀rọ̀ rẹ̀ máa bọ́ sí ọwádà gẹ́gẹ́ bí àpèjúwe ajá bẹ́ẹ̀ gbé yóò máa ṣe yẹ́lẹ̀ hàt bẹ́ẹ̀ gbé yóò máa ṣe yẹlìhà bíbi kọ̀ndíṣàn méjèèjì bẹ́ẹ̀ náà lòun náà so láyà ń tẹ́fì obìnrin máa ń yídọ̀ ti wọ̀ dá wa kò sàǹfààní fún wáàsí àti ìpèpè ìlàlẹ̀ ìmọ̀ lọ síbi ìgbàgbọ́ wọ̀nà ádámìhì àbí kó má nígbàgbọ́ bákan náà ni ó sì lọ sí ìdí ọ̀rọ̀ tọ́nà wọn bá sọ níbi àwọn ọ̀rọ̀ míì pé sàwáwùn àríhìm bákan náà lọ́wọ́ wọn rí o àǹdáùtà home ó sì kìlọ̀ fún wa o amlam tó ń dẹ́dùn hàn àbó tí ẹ̀ ṣe kìlọ̀ fún wọn láàyò òmìnira wọn ò ní gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ìyá mùnáfìkì istagfir lahum ọwọ́ àforíjì fún wọn aola testagfir lahum àbó tí ẹ̀ wá foríjì fún wọn rí ànẹ́bì in testagfir lahum sẹ̀bẹ̀yìn náà bọ́rọ̀ bọ́ wá foríjì fún wọn nígbà àádọ́rin fàlàyìn yà òfin ọ̀lọ́hùn lahum ọlọ́run bò ní ṣàforíjì fún wọn o pé àpèjúwe rẹ̀ òun náà ó ṣe jẹ́ èèyàn kàǹkà tó ọ̀padà wúlò mọ́ kò jẹ́ èèyàn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni òjé yẹn kèsè rí wípé anna kọlùbùlù káfí wọn mùnáfík ọ̀dọ́n dọ̀nyìf ẹni ọba jẹ́ kèsè rí tàbójẹ́ mùnáfíkì tàbójẹ́ ń tọ́sọ̀nù kí àwọn lẹ fáàrìbù mínàlì húdà ó pa sófò pò ń bi ọ̀nà àmọ́ ni ó ọwọ́ kẹsì ìrìnwọ̀jì irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yóò máa ṣẹ́rí lọ́pọ̀lọpọ̀ kúrò níbi ojú ọ̀nà ọlọ́run ni gẹ́gẹ́ báyìí ni àfáà wa asan ìbọ́sírí àtàwọn míì wọ́n sì sọ ó jẹ́ kí ọlọ́run ọba ọba àlékè ọlá ó ṣàlàyé nípa ń gbọ́ mọ́rọ̀ yìí wá ó ní pé dáríkà mọ́sálẹ̀ kọ́ mi dàdí ní kádàrú yàyà tínà àpèjúwe yìí òun àpèjúwe ajá yìí làpèjúwe àwọn ọjọ́ èyí tí wọ́n bá pe àwọn àrísà mi wà nírọ́ fákùsù sílẹ̀ kọ́sọ̀sọ̀ ìyá nẹ́bí sọ̀tàn fún wọn o làwọn làwọn yóò tẹ̀fà kàrò kí wọ́n lè bá ronú sí i torí pé eléyìí ni ìtàn Baliam ọmọ báwúrọ́ tó sì pé gbogbo bọ́lọ́n bá ṣe fún ní ismùláìlẹ̀ àádọ́m ismùláìlẹ̀ akbar pẹ̀lú bẹ́ẹ̀ náà ó mú dì í sí ọ̀rọ̀ ọlọ́run títún sí pé gbogbo báyìí yóò kọ́lọ́run bó sí èèyàn láńlá tó kò ní pé kéèyàn jẹ́ ní iwájú ọlọ́run ọlọ́run ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí olùdádà parọ́ fáwọn àmì sẹ́ràn ọlọ́run ọba àǹfóṣàhùn káánù yẹ̀bùlẹ̀mù wọ́n ṣàbòsí sẹ́mi ara wọn àbòsí ńlá ni wọ́n ṣe sẹ́mi ara wọn o torí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé lẹ́yìn sàdá náà mọ́tàdó sáwò kò sí fún wa o àpèjúwe ẹni àlìkálíbù yàrún odò fi kọ́ ihe yìí ọ̀dà gẹ́gẹ́ bí ajá tó sọ padà sí bèbè rẹ̀ tọ́lọ̀ kó jẹ ní o ẹni pé tí wọ́n ní ẹ̀bá ti gbìyàn lẹ́bùn àìtú gbà padà mọ́ ní ẹ̀bá lọ gbà padà ọ̀dà gẹ́gẹ́ bí ajá tó sẹ́rí lọ síbi èbì tó bì tó tún kó jẹ padà ní o ọlọ́run bá ní pé wọ́n fún sàǹkáàánú yẹ bí mọ̀ àwọn tó bá ti ń ṣe rẹ̀ wọ́n ṣàbòsẹ́ ní wọn ayé wọ́n dọ̀lá mọ̀ ọmọ lọ tí wọ́n ẹlẹ́yìn pọ́lọ́wọ́n bọ̀ ṣàbòsí wọn ọ̀lákin hum zọ́lá mọ̀ fún ṣùgbọ́n àwọn sàbòsí ẹ̀mí ara wọn lè rọ́ di himani tìbá ilẹ̀ hódà látara pé wọ́n tako ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọ̀tán àti lùmọ́wùlà àti ìmọ̀ tẹ̀lé ọba ẹlẹ́dàá ìlà rúkúni ìlà rúkúni ìlà dárí bálì wọ́n wá jẹ́ nìkan tó pé wọ́n sẹ́rí lọ síbi ilé àdánwò ọ̀lẹ̀ ìkìbáàlà alátàsílẹ̀ ladat wọ́n wá jẹ́ nìkan ìgbàlùlẹ̀ ayé fẹ́rẹ́fẹ́ ọ̀gbọ̀wọ́ ọ̀mọ̀wá fákọ̀tìlẹ̀ àti ọ̀rọ̀ tí ó tẹ̀lé tí ó bá fẹ́ inú wọn mu ìní àwọn tẹ̀lé ọlọ́run bọba lẹ́kẹ́ọ́lá ó jẹ́ pé yíwa pé ìṣesí wọn ní tó sì jẹ́ pé ẹ̀mí ara wọn ni wọ́n ṣàbòsí fún ọlọ́mọdé wọn ṣàbòsí sẹ́mi ara wa ọlọ́run bá ní pé man yahdillahu fahuwa al-muhtadi ẹni tọ́lọ́run bá fi mọ̀nà òun lólùmọ̀nà o òun lólùmọ̀nà o wa man yudlil ẹni yóò tí wọ́n bá sọnù tọ́lọ́run bá sọnù fa ulaika humul khasirun irú ẹni bẹ́ẹ̀ ló ṣòfò la ilaha illallah àṣẹni tí ọba jẹ́ mùsùlùmí lórílẹ̀ ayé yìí òfò ló ń tọ̀hún ti ṣe ọlọ́ndàkùnmájẹ́ asófo ẹ̀sìn pé àyà yìí ṣe dédé ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ pé ọmọ yìí yẹ́bi tẹ́gì gẹ́gẹ́ islam dínan falan yuqbala minhu ẹni yóò tó bá mú ẹ̀sìn mi wájú ìwé alkiyama tó yàtọ̀ sí islam nígbà lọ́wọ́ rẹ̀ ọwọ́ fil akhirati min al khasirin tó bá jẹ́ ìwé alkiyama yọ wà náà wọn tó ṣòfò ni

àwa lólùtọ́sọ́nà ونستغفره àwàrà láforíjì ọ̀nà a'udhu billahi min shururi anfusina a sì ń wá ọlọ́run ọba lólùsọ́ kò níbi aburú ẹ̀mí wa ní sí yẹ àti àmọ́línà àti àwọn àṣìṣe iṣẹ́ wa man yahdillah ẹni tọ́lọ́run bá bá fi mọ̀nà fala mudilla lahu ọ̀sẹ́ni tó lè fi ṣeré ẹni bẹ́ẹ̀ lọ́nà o wa man yudlilillah ẹni tọ́lọ́run bá sìn lọ́nà fala hadiya lahu tó lè fi ẹni bẹ́ẹ̀ mọ̀nà o àṣìhádù aláhìláha ìlàlá mo jẹ́rìí pé kọ̀sẹ̀ntì jọ́sí lọ́sí lódodo àfẹ́ràn bọ́bá àlá wàhdáhù àsóní o láàṣẹ̀rí ìkàlá òṣòrògùn fún wàṣádà na muhammadan abudu wa rasulu mo sì jẹ́rìí pé ànábì muhammad ẹrúsìn ọlọ́run bá ní òṣìṣẹ́ ọlọ́run bá sì ní pẹ̀lú àdínsì yìí àfọwọ́ ahmad gbé jáde bákan náà àwọn alùsùnán eh, ibnu maja nisa'i àwọn tẹ́rìmìdì gbogbo wọn gbé àdísì jáde afá àbúdáàdù gbé jáde ní ìdí ẹlẹ́ẹ̀kejì ní ojú ewé 591 nígbà tí afá tẹ́rìmìdì gbé jáde ní ibi tó fàtẹ̀lẹ̀ àwádì tó ní ìdí kẹrin ojú ewé 237 nígbà tí afá nìsáyé náà gbé jáde ní ìdí kẹta ní ìdí ewé 105 nígbà tí afá bí mọ́já náà gbé àdísì jáde ní ìdí àkọ́kọ́ ní ìdí ewé 609 gbogbo wọn ni wọ́n gbé àdísì jáde tí afá abdullahi bin masoud ń ṣàlàyé pé inna hamdalillah títí lọ́wọ́ parí abẹ́lọ́hùn kọ́lọ̀n bọba lè kẹ́lá tó fi tọ́nẹ̀mọ̀ wá ọlọ́run dákun má sìn lọ́nà o ọlọ́run dákun má sìn wá lọ́nà o ọlọ́run dákun má sìn wá lọ́nà o à ń bí ọ́ dákun ojú ọ̀nà islam tá a mọ̀ yìí ti ṣàánú wa dákun yá gúnlẹ̀ láyọ̀ dákun má jẹ́ padà o yá kú ọlọ́dọ̀gbà ìjì fún wọn tí wọ́n bá ń bẹ́nù kẹsàlékù kẹwọ̀n tí wọ́n bá ń bẹ́nù ìyà àti bá ń bẹ́nù ìyà náà dákùnbà àmúyà kó lórí wọn ọ̀tá wà lórílẹ̀ ayé ní tánṣí ìsìláàmù náà ọdún dákùnmá jẹ́ sí yọ́bọ̀yọ́bọ̀ bá àti ń ṣe yìí dákùn bí abákùn sí ṣàtúnṣe wà ó tó di bá kó lórílẹ̀ ayé ìtàbá wá sí ìtàfù wá bá ọ̀rẹ́ ọlọ́run ṣàmójúkò fún wa ń bẹ̀ ò ìtàbá ṣàṣìṣe ń bẹ̀ jẹ́ ọjà tẹ̀wọ́gbà lọ́dọ̀ rẹ̀ má dáa ní wàláyà ọ̀ ọ̀rẹ́ ìlà haúlá wala quwwata illa bí ìlà sì tún máa dó nírọ̀lẹ́ ní tó bá tún di ọ̀la a tún máa tẹ̀síwájú ní àáyà 178 ládé lónìí a máa gbé láti àáyà 179 bí nílá ìtahàrà أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب إنه عليكم ورحمة الله وبركاته